tọ́tẹ́yẹ bá jẹ òun lẹ́yẹ máa gbé fún. Eh, eh! máa ṣe àkálẹ̀ àwọn ìṣẹ̀lẹ̀ ojoojúmọ́ wa lọ́dún àrà ọ̀tọ̀ nínú oṣù kẹfà tá a wà yìí eléyìí tí a pè ní lójú pópó lójú pópó la ó ti máa ṣe àfihàn àwọn ìṣẹ̀lẹ̀ apanilẹ́rìn mórí ẹni yá tó ti àwọn ìṣẹ̀lẹ̀ àárín ọjà àti àwọn ètò ìlú ọlọ́kan-ò-jọ̀kan bí àwọn ènìyàn yóò ṣe máa sọ èròǹgbà wọn lórí àwọn ìbéèrè ọlọ́kan-ò-jọ̀kan tá a bá ń tì síta ẹ má yí kúrò lórí tẹlifíṣọ̀nù Orísun à ń bọ̀ gbogbo ìṣàjọyọ̀ ìgbé ayé wa ojoojúmọ́ lọ́nà ọ̀tọ̀. tẹ́ ti rí any opportunity tẹ́ máa fi rẹ́rìn-ín ẹ jọ ẹ lọ rẹ́rìn-ín.